بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء أخرجه الثلاثة وصحه أحمد نعم حديث لين ọ ń sàlàyé ẹ̀dẹ̀ àti ìrọ̀rùn tí ń bẹ nínú ẹ̀sìn Islam ọba ẹ̀dẹ̀ ọba ìrọ̀rùn tí ń bẹ nínú ẹ̀sìn Islam òun náà ni pé Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọ́n ní ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n sọ pé innal ma'a tahurun la yunajjisuhu shay' wọ́n ní omi tẹ́ ń wò yẹn o omi tẹ́ ń wò yẹn o mímọ́ ni o mímọ́ ni à ń pè lómi ìpìlẹ̀ rẹ̀ ní pé kinní kan ò lè sọ́dẹ̀gbìn nítorí lè sọ́dọ̀ ẹ̀gbìn á ṣẹ̀ṣẹ̀ wá sọ fún yín pé wọ́n á ń dáwọ̀tò pé omi yìí àti màbọ̀ yìí omi yìí omi náà lómi àti màbọ̀ yìí ọmọ àbí ọmọ ọ̀gbọ́dọ̀ ro ń tiẹ̀ sómi ni ló jásọ mọ́ pé omi odò ṣàlùwàlá pure water ìpìlẹ̀ rẹ̀ ní kíni mímọ́ ni omi kànga ìpìlẹ̀ rẹ̀ ní mímọ́ tí wọ́n bá ti rómi tí wọ́n bá ti ń pè lómi ìpìlẹ̀ rẹ̀ ní pé láyò náà jísò òṣè kíní kan ò lè kó ẹ̀gbìn bá نعم يتما النجاسة أو ناني أجمي أه. وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولقنه أخرجه ابن ماجه وضعفه أبو حاتم والبيئكي الماء طهور إلا إن تغير ريحه أو طعمه أو لونه بنجاسة تحدث فيه نعم حديث لين أروى عن بك حديث ضعيف pé hadith tí kò lẹ́sẹ̀ lẹ́nu ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹ̀ fat kan bẹ níbẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ àti kàlẹ́ kan tẹ́lẹ̀ pé innal ma'a la yunajjisu shay. ó lè fi bẹ̀rẹ̀ hadith yẹn ìwé náà lọ́wọ́ à ń bíbẹ̀ èèyàn gbọ́dọ̀ wá sí ìdájọ́ lórí gbogbo ẹ̀ fún gbogbo hadith lọ́wọ́ àbọ̀ fat kan bẹ̀ náà ni pàǹtì ọwọ́ parí rẹ̀ yẹn lọ́wọ́ àgbà yìí àwọn ọwọ́ bẹ̀rẹ̀ yẹn ọwọ́ sàfihàn gẹ́gẹ́ bí ìdá àti kàlẹ́ ẹ̀kún tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹni àdìsá bí umama talbahili radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam inna al-ma'a la yunajjisu shay' anábì ní nǹkan pẹ̀lú omi gangan kíní kan ò lè sọ́dẹ̀ ní àyàfi nǹkan tí máa ń sọ nǹkan dẹ̀gbìn ní wọ́n fi wá sọ illa ma àfi ó change òórùn omi ó pé ó gbé òórùn lóòórùn omi ó wá sọ di nǹkan mi bíi kerosene jọ pé omi náà kọlọ kọ́lọ̀ kerosene tó wù dáadáa tó àwọn tó àmúhò tàbí tó bá ti yí padà wà táàmù ilà màkàlà bá àlàrí ẹ̀ṣẹ̀ wà táàmù yìí wà láwùn nìyí nǹkan mẹ́ta ni wọ́n ròyìn bẹ́ẹ̀ wọ́n ní fẹ́ òórùn nǹkan mẹ́ta náà ni wọ́n sọ kọ́lọ̀ títọ́ wò àti òórùn rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yìí asọ́fà fi hadith yẹn wà da'if ṣùgbọ́n ìjìmá wà lórí ẹ̀ ògùn tí wọ́n ti pè ní ìjìmá ọlágbára ju hadith gan lọ torí bí wọn ò lè ṣe ìjìmá lórí sífúr lórí dẹ̀lílù náà ṣe ìjìmá ọ̀lẹ̀ lórí àmì ìjàmá kan dáma ìjìmá lórí kìtàbù àti sunna lórí dẹ̀lílù kùránì àti dẹ̀lílù àhàdìsì torí bí wọ́n ní ó wà abman

ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ojú òun náà ni lọ́wùn ló fi jẹ́ sí pé ẹni tí ọba gbọ́n àwọn kan bẹ tọ́lọ́ ń dábàá tí ó mú un rárá kódà tó bá gbé tọ̀sí mú lẹ́nu báyìí ra ìtẹ́ bá ní kó mú yóò pé àsómi táàní kò sí wàhálà yóò mú lọ tiẹ̀ torí pé kò mú òun tiẹ̀ àmì wà báyìí tí ó yìí ibẹ̀ ń tó rí báyìí wọn ò ní bá ṣèdájọ́ rú nǹkan báyìí kó fojú wò kó fojú wò nǹkan mi wọn láti jẹ́ sí pé àlè wò náà ká pé kì í somi yóò funfun bí omi lóòótọ́ ẹgẹ́ bí kẹrìsìn tí mo sọ fún ẹlẹ́kẹ̀ẹ́ ó lè funfun bí omi lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe omi ṣùgbọ́n ẹni tí ó bá mú òórùn kò ní mọ̀ àfi tó bá tó fọwọ́ kàn tó wá yẹ ìwà tó rí pé kìíní ìyá ó dàbẹ̀ ni pé bó ṣe rí lọ́wọ́ ìkọ̀jọ́ omi náà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n mẹ́ńtà fún àyè tí máa wà lórí ẹ̀ pé ìpẹnupọ̀ àwọn saraf lórí pé a lè fi máa mọ pé omi lẹ́gbẹ̀ẹ́ àbí ọ̀lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tó bá yí àwọ̀ omi padà kì í ṣe gbogbo ẹ̀ lọ́sọ omi di ẹ̀gbìn àkọ́kọ́ náà gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tí máa ń yí àwọ̀ padà tí máa ń yí òórùn padà tí máa ń yí eh, ìtọ́wò rẹ̀ padà ọwọ́dọ̀ jẹ́ nǹkan tó jásí pé ẹ̀gbin ló ń ná tó bá jásí pé nǹkan mímọ́ yí padà ọ̀tọ̀nà ìdájọ́ ẹ̀ ní ìtọ́ gbómi kalẹ̀ eh, milk powder milk sínú omi yẹn sómi yẹn ṣùgbọ́n gbà wọ́n lò ní fi ṣàlùwàlà ìgbà tó bá jẹ́ sí pé tí wọ́n bá ní kí gbé kalẹ̀ tó ní tíì ni ìgbà náà ò ní fi ṣàlùwàlà mọ̀nà wá ní tó gbé kalẹ̀ wá omi ni ebi kíní ẹni powder milk kan gbọ̀n sí ni náà ó lè fi ṣàlùwàlà torí pé orúkọ tó ń pè náà ní kíni omi kì í sì sẹ́gbẹ̀ẹ́ ló change colour èyí dáńsọ láàrin tó bá jẹ́ sí pé tó change colour omi tàbí taste rẹ̀ àbí eh, ìtọ́wò rẹ̀ tó bá jẹ́ sí pé ẹ̀gbin ni nǹkan náà ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ń sọ nígbà yìí tó bá yá sí pé nǹkan mímọ́ lọ́ba chíǹjì àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìdájọ́ ẹ̀ ní wípé orúkọ tó yẹ bá ń pe nǹkan yẹn padà náà lẹ́rìí ṣe lẹ́lò lórí ẹ̀ tó bá yá sí pé omi náà lẹ́ ń pe nǹkan yẹn padà bìsímìlà máa fi sàlọ́ lára rẹ̀ náà lápèjúwe nísìnyí kílẹ̀ omi drum wa ti mẹ́mẹ́rin àbí lítà bíi two thousand litres ẹnìkan wá orí ẹ̀ sáà ó gbóná díẹ̀ lọ́ba lọ ra lọ́ba lọ ra mélòó pangolo kan tí a máa ń tà ní six hundred one thousand naira àbí lọ́ba gorí sìmẹ́ǹtì yẹn ọkàn sí kọ́fà orí ẹ̀ ni ọkàn tù sí ni tó ṣé omi yẹn sá lè fi sàrò aláàbà lè fi sàrò wàrà torí pé kí ló fà á torí pé omi náà lẹ́ẹ̀pẹ́ ẹnìkan ò lè gbéró lẹ́yìn ní tíì àwọn olè gbéró lẹ́yìn ní tíì ni tọ́ba jẹ́ sípò abá ti ní omi bisimilá máa lò lọ irú ilé wọn ẹni bá torí ẹ̀ ní tí a sọ pé orí rẹ̀ ò pè ṣé àwọn bàbá tiẹ̀ máa mú irú ilé ní tí. Eh, nàám ṣùgbọ́n ó gbómi kọ́ọ̀pù kan ọwọ́ abu spoon mílò méjì síbẹ̀ kọ́ọ̀pù kan ó bu spoon mílò méjì síbẹ̀ sómi lélẹ́hùn kí ló kọ rẹ̀ sáà lébi sàlùwàlà àlèbìlà torí pé ó ti yí okò ẹ̀ padà ẹnìkan ò lè gbórí ilé ńlò omi ẹnìkan wá ní bá mi gbómi yẹn wá bàbá òpè àà ah, omi wá dàbí eléyìí so ó fi yáyé pé kìí somi irú ilé òun a lè fi ṣe àrùn tó dé pé kìí ṣe gínú kìí somi ma náà ilé yẹn ni èyí tí sọ́mà ìdí ń bẹ nínú mọ́ṣálà hadith tí wọ́n mú wáyé wallahu ta'ala alam